أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أحوال آه، المستقي إليه لأن سلي من قد أصلي فما يقي الجملة الإسمية يا يبصي وفي المسند وفي المسند إليه أبدو المسند إليه نقني المبتدأ المسند من دفن الخبر àwọn sàlàyé pé nínú bàlágọ̀ oríṣiríṣi ọ̀nà òní musnad ilé ilé gbàjáde gbogbo ọ̀nà tàbátí wá fúra ma musnad ilé yìí ní òní di pàtàkì kan tó fà àkọ́kọ́ náà nígbà míì alimusnad ilé ilé jẹ́ mahzuf alimusnad ilé ilé jẹ́ mahbub a parí àní dákọ rẹ̀ abẹ́kọ ni káàbá dákọ mọ́sánàdù lẹ́yìn nínú jumla náwó alimami makini balaga ni o sọ á àlèdákọ rẹ̀ ń bí ntófà ni o lè di sọ òun abẹ́kọ ni lẹ́kí ni olùjẹ́ nǹkan olùjẹ́ kí ni olùjẹ́ ìṣẹ̀rọ̀ olùjẹ́ kí لأنك بدأت على ذلك فريق الحمل كله حمل فهوق سوى أن دار داكو فيها بجيش حمل فهوق ما بيلين عداكو هذا الحمل فهوق ماري نيك نحذفه ماري يعني حذفه الحذف للصوم وللإنكار وللصراف وللختبار الصون الإنكار الاحتراز الاختباقي haka wa musnadu ilayhi cin jumla abi awa mutara cin jumla wọ́n da ko re nto le fa kan ma da ko to nti pe a ma bo ni a ma ke ni mutara o bo ne wa da ko re bi al sawl wal inkar wal ihtiraz wa al ikhtibar la gbana wa ni zikru al mutara ọ̀nà mi al musnadu ilayhi ọ̀nà mi ni kada ko re ṣe a rí ẹbá ti jumla kan tọ́dákọ mọ́sánádù lẹ́yìn onímọ̀ládàgbà pé dídákọ ẹ̀ ó ní ìdí pàtàkì tẹ́lẹ̀ mọ́dákọ rẹ̀ bóyá rí ẹ̀tàọ̀fíìm àbújẹ́kí ni ìhànà àwọn ìbọ́sí àwọn ìtànbíyí wọ́lùkọ́rì ní wọ́lùkọ́bí ìtẹ̀rò ní ìtànbíyí wọ́lùkọ́rì لأن هو قولا كيتا الحال الحال الأول الحذف المفرد عرفا الثاني ذكر المصدر إليه هم بي عرف بي حذف هو حذف المصدر إليه أو ذكر المصدر إليه أنا كيتا تالي بابير المصدر إليه لكي تعريفه وصل المعرفة خلاص مسند إليه بدي وانه جملة أعلم إيه- إيه- إيه، معرفة يعني فكرة جميل بقى lápèjú júmùlà lè yẹ kí wọ́n dé rọ́jù lónìí mọ̀dìtẹ́yì ẹ̀rẹ̀ mùsàdà ẹ̀yà bàdá mọ́ àlùfà ọ̀là láti lọ mọ́ àlùfà yọ́sọ̀ wọ́n ní sàáìdùn mọ̀dìtẹ́yì ẹ̀rẹ̀ mùsàdà ẹ̀rẹ̀ mùsàdà lè sàáìdùn eléyìí wá ní nákìrọ̀ ẹlẹ́yìn kí ni máa ń bàlágà gbà pé tí mọ́sánátì rẹ̀ lè bá wá ní máa rí fà ó lè jì ọ̀nà tí máa rí fà wá lè gbà wá ọ̀nà mẹ́fà nù náà ọ̀nà mẹ́fà là ń pè ní máa rí fà ń pè àlùmáàrí kò sí àlùmáàrí fún àti àfikọ́ aṣọ nígbẹ̀yìn nígbẹ̀yìn àdúnyà gbogbo dọ̀mọ́ẹ́bù láyé máa rí fà rẹ̀ lóṣì àbí ọba ní àná tó ẹ̀mọ̀ ní ní bọ́sánà ó dá mani ana sai mani ne mani an tafi mimoli dan ta ni ma'arifarin ta amma an harafa ne sai ana aya mami imani an ta sai aya imani so to gudu mai rufo ma'arifar gbogbo alamu ronan ma'arifa sa'id irokabe ibrahim kirabe wani sai da bukọ so gbogbo alamu ko ma'arifar ẹlẹ́ẹ̀kẹ́ ìgbàgbọ́ bẹ̀rẹ̀ lónìí tí tó bá ọ̀sílà sílà ẹni ní alẹ́bì alẹ́bì tí máa rí fà ní ẹgbẹ́ tó sọ ìtumọ̀ aláàbò yìí o alákọ̀ọ́ ní àmà tí máa rí fà ní alẹ́dà ní mẹ́tíọ̀ alẹ́bì هذا الرجل الذي جاء àlùwọ́jùlù lẹ́mì ìjà lẹ́bì òṣèká mọ́ta ní sọ̀rọ̀ àkọ́jùlù pọ̀ alùsáàdù alẹ́bì ìjọba bàrẹ̀ mẹ́rin alùsáàdù dáa àwọn ní òsáàdù pọ̀ lẹ́kẹ́ àbìgbé mẹ́rin alùsáàdù lẹ́bì alẹ́bì òṣèká mọ́ òsáàdù náà sọ sónú àwọn alìmọ̀árìkù ní àṣìlà inú ẹni àti ìṣàrọ̀ tí

pẹ̀lú sí máa rí fàájì bá ní abudu kí ni abudu ẹ̀rẹ́ Abudu, ní abudu ní abudu kí ni abudu ẹ̀kí wáyé lọ́jà mẹ́lifà máa ní abudu lọ́ọ̀hì kí ni ẹ̀mẹ́ na ẹrú tìsẹ́ni ìsì ẹnìkẹ́lẹ́mà tìsà orí sọ́rí kí ni ما نطلع غلطان wọ́n ní kọ́lámù ló sáà tóbi àbójú sọ̀rọ̀ nípa kọ́lámù kan ní gbogbo mọ̀gọ́ ìdọ́kàláyé máàlùfà àṣàlàyé lè fún wa kí wọ́n lè bẹ̀rẹ̀ pé àǹfààní wo àbúráyé àbáyé ìwé dákòtò náà kí ni àǹfààní tá a bá rí tá a bá fi síra sí tààrí fún mọ́sọ̀dìrẹ̀ adìkọ́ wọn ní àná التعريف بالضمائر طبعا فاهمين التعريف بالعلم قولي وإن بإجمال تقوم معرفا فللمقامات الثلاث فاعرفا والأصل في الخطاب للمعين والترك فيه للعموم البين وعلنية وللإحضار أو قصد تعظيم أو احتقار ثم بقى ذلك لني والتعريف بالصلة tí a bá fi mùsùlùmí lẹ́yìn tó bá wá ní pẹ̀lú ìsìmọ̀sùn mùsùlùmí lẹ́yìn tó wá tó wá lọ ní ìsìmọ̀sùn lára pẹ̀lú nísìnyí kí la fẹ́ gbọ́rẹ́ nígbà ní alìmùdíìrú alẹ́bí sápọ̀tọ̀ fọdùmáta alìmùdíìrú alẹ́bi sákọ́tọ̀ fọdùmọ̀tà gbogbo sẹ́lẹ̀mù àlùmọ̀dìrìbù lẹ́bi sákọ́tọ̀ kọ́ mo sọ bìrẹ̀ yìí tó ń láti sinadu fọdùmọ̀tà ń sọ̀rọ̀ àbẹ̀tọ̀ yìí kí ni ìdí tí mo fi lo alẹ́bi sákọ́tọ̀ yìí ìdí rẹ̀ pọ̀ nígbà mi a lè lo sílà tẹ́gbà mọ́sánádì lẹ́yìn ìdíjáhálì tí a bá fọ́ ẹ̀ bàtọ́ níta ń bá sọ̀rọ̀ òun mọ́ta ń bá sọ̀rọ̀ mọ́lẹ̀ ni mo kọ́ni máàtà alábọ́ni ẹnìkan lè gbé lórí táyì mọ̀tẹ́kù ń bí máa ń sàkálẹ̀ hàn bó ìfi sílà fẹ́ bẹ̀rẹ̀ yẹn bẹ̀ wọn ẹnìkan lè gbé gbá ayémọdé alábọ́ni ẹ̀mọdé wò lẹ́gbọ́n ìwọ́n ní alẹ́bí ìsakọ̀tọ̀ ẹ̀ńtúnà pé fẹ́ni tí ò bá máa mọ̀dírù tí ń sọ o tí mo ní kọ̀dì máa já òun ni àlùmọ̀dírù lẹ̀bí ìsakọ̀tọ̀ kó ní sí ìlàlẹ́gbẹ̀ẹ́ nù wọ́n sílẹ̀ tí ń lèrè jáhálì hmm? lèrè jáhálì àkọ́kọ́ ìdí pàtàkì tá a máa fi ń fi àfíìlà sí akínú ara ìmúsọ́dì lẹ́yìn rí gíní lèrè jáhálì mọ́níà السيارة التي اشتريتها قد ضاعت من السيارة قد ضاعت mọ́tò náà ti sọnù ìyẹn lè bèrè pé pẹ́kí ni mọ́tò wò padà àṣà ìyá ẹ̀rọ tó lẹ́tì ṣàrà ìkú àmọ́tò tí mo ra wọn ẹ̀sìn mọ́tò tuntun mọ́ wọ́n ti ní. so inú tá a fún máa ń fi àfílà sára àìmọ́sọ́dọ̀ eléyìí ní lè jahal ìrọ́pọ̀ jahal ká lè gbé àyẹ̀mọ́ kẹ́ni tí à ń bá sọ̀rọ̀ nípa ń tà ń sọ ká lè gbé kó kí àfẹ́ká máa sọ̀rọ̀ kẹ́ni tá à bá sọ̀rọ̀ máa gbọ́ ayé iṣẹ́ bàlágà sí ni kí àyẹ̀mọ́ kàkà lè mú àyẹ̀bù lóga kọ́lé bá àìlùmọ̀kọ́ o máa ní bàlágọ̀ ó débẹ̀ sórí bàlágọ̀ ó débẹ̀ ìjọba ń pe bàlágà ní bàlágà ni pé n tí ń bẹ lọ́kàn mi ó fẹ́ sọ ní sísọ tí ó dé ọkàn tiẹ̀ náà pẹ̀lú ẹwọ́n ló ẹ̀mà bí àwọn ìrẹ́sọ̀ kankan ni àìmọ́ tí ń bẹ lọ́kàn mi ń èsì lọ́wọ́sọ tàbí ní pé ẹ bá ń sọ̀rọ̀ fẹ́ni tí ò tí ò gbọ́n tí ń sọ yé ìkàn bí mi ń wé sí ọ̀rọ̀ ni bàlágà ò ní kákẹ́ mọ́ wá sọ̀rọ̀ dálẹ̀ ẹni tó ọba sọ̀rọ̀ tí ó tún ní akílẹ̀ mí ìmí gẹ̀ẹ́sì yìí ó kẹ̀kẹ́ mú nǹkan tí ó fi mú gẹ̀ẹ́sì ẹ̀ lásìkò rẹ̀ wá inú àwọn àǹfààní àṣìlá òṣìlẹ̀ tó lílu jáhàlì gbàdé sì mẹ wọ́tà àzíní ìṣàlì wọ́tà àzíní àlìbá ara kẹ́rí máa ń gbà mí sára mọ́sánàdù ilé ń gbà mí tàzímà lè ṣe àní ká lè jẹ́ pé afẹ́ káwọn èèyàn mọ̀ rí ọ́ àwọn ènìyàn ẹni lálẹ́ láti ju àlùmùdírò lẹ́bí حافظ القرآن قد حدث المدير الذي حافظ القرآن قد حدث انت في الذي حافظ ń bẹ̀rùn sí ni pé tàbíkọ́ lè kọ́rọ́ àwọn ẹgbẹ́lẹ́mẹ́kẹ́kẹ́lẹ́mà tàbíkọ́ lè kọ́rọ́ àánú àfẹ́bìdé ẹ̀ríkà ń bá sọ̀rọ̀ nílé mọ́sọ́dẹ̀lẹ́ àwọn fìdé dání ma ní àṣàyàrọ̀tún lẹ́tí ìṣàrẹ́tù ha ọgbọ́n ní alùsáàbù ní àwọn àdí pàtàkì tá a máa fi ń dákọ̀ mọ́sánàbì lẹ́yìn káàfi àlẹ́bí àbí àwọn ẹni sí mùsùl káàfi gbégede wọ̀sílẹ̀ tó lè jẹ́hàlì wẹ́sà ọ̀bí mi lè ṣẹ́ ẹni. inú àwọn àdí pàtàkì ni wọ́n ìmá ìwọ́sà pìrì kálí ìmá òní kiri kálí pèrè sákìyèsí pé ẹ̀yà gbọ́jẹ́ kà ń sọ rẹ̀ yìí ìjọsìn ah! ò dáa lẹ́kàlẹ̀ ìtàfíìmù iṣẹ́ tí wọ́n ṣe láti ìjú inú kò wá ní ọlọ́ni alàzíyà kazzabu ṣùháìbá kánú homolokọ́sùrí alàzíyà kazzabu ṣùháìbá kánú homolokọ́sùrí ẹ̀rọ àwọn tí wọ́n pe ṣùháìbù lókùrọ̀ àwọn ni wọ́n ṣòfò jùmlà yìí àwọn owó ní ọlọ́run bá ń bá wípé mọ́tò lè rẹ̀ láwọn kọ́mù ṣùháìbù ni àwọn ọlọ́run ní pé ọlọ́run fi kàṣàrà ọlọ́run fi ṣùn alẹ́kọ̀ọ́ni ọlọ́run wá bẹ̀rẹ̀ jùlọ alẹ́dínà sábà bù ṣùháìbà bí tafsir bọ̀ tafsir mi a gbọ́ yí látara kábà bí adúrú wọn wá padà wà dáadáa lọ́mọ́ sọ́bítà fẹ́ràn ní pé nínú kéwú láti ṣe kí ó nìkan gbogbo èdè lónìí kiri ẹ̀yìn wọ́n fi analyze gbọ́rọ̀ yẹn ṣe tó bẹ́ẹ̀ báyìí gbọ́rọ̀ kalẹ̀ ni wọ́n fi máa analyze ẹ̀ kò sí èdè kan tí òní bàdà bọ̀ Yorùbá ní tiẹ̀ òyìnbó ní tiẹ̀ bí yẹn bá ṣe máa sọ tó táwọn yẹn bá sì di máa ọba gbọ́ tó ní ọ́ èmi ò sọ ọba yẹn ọlọ́ àwọn ọ̀sán náà náà àbúrò sọ wọn àìwé bọ́ ẹ̀ kalẹ̀ èmi ò tó ní òbí pàtàkì táwọn fi máa ń fi اسم الموصول والسعر مصدر اليه التفخيم وانا فخمه كي هايبرمولايز كي يفهم كا كان لي فيك في الناس يوم دا فهمت اوكي الذي ضرب اباه ملعون الذي ضرب اباه ملعون انا مصدر اليه ما؟ mọ́sọ̀rọ̀ ilé gbórí ni mọ́sọ̀rọ̀ ilé alẹ́bí dọ́rọ̀ bàbá òun lọ́wọ́ ìfowópamọ́ máa rí mọ́sọ̀rọ̀ ilé náà máa rí nù wọ́n yẹn lófin alẹ́bí dọ́rọ̀ bàbá òun là ń bá rí kí ni mọ́sọ̀rọ̀ mẹ́ẹ̀ kí ni mọ́sọ̀rọ̀ ẹ̀wọ̀ jẹ́ sọ́jú kábàbù ni mọ́sọ̀rọ̀ dọ́rọ̀ bàbá fún alẹ́bí dọ́rọ̀ bàbá òun gbogbo alẹ́bí dọ́rọ̀ bàbá òun kò ń tẹ̀lé wa n ta ṣe ní mọ́sọ̀rọ̀ ní ni òun mọ́sọ̀rọ̀ àwọn تحليل الكلام فنزل كيف على يابا كيف شولة كيف يسنك دوري يعني جملة الذي ضرب أباه ملعون جملة اسمية على فن دكتور دكتور شنو يعمل اسمه هنا على فن بقول جملة شو بقى هنا بقى فنو اسمك كذا جملة اسمية يعني جملة اسمية وبتقولي أت باسم الموصول لإفادة التفخير فيقول أيضا كان بقى مكان تقول سيارة ويجوزوا داني، قال كتني محمد ضرب باب ملعون أسي على نفسي كل إفادة التفخير kó lè jẹ́ pé lọ́kàn ní tí ó gbọ́ ní òfin tó so àwọn ìdí pàtàkì tá a fi máa ń lo àṣìlá nínú kéwu ni ìtàkà àwọn sílẹ̀ tó lè jẹ́ àlè wọ́n ta àbí ní ìṣá àlè wọ́n ìmáyé wọ́n tàkì. lẹ́yìn àti àríbùbù sílẹ̀ a tún lè jẹ́ kí musnadu lè jẹ́ máa rífà láàkín bí ìṣàrà àtàrífù bí ìṣàrà musnadu lè yí máa rífà ní òjẹ̀ báwo bí ọ̀nà tí ń kẹ́lẹ̀ ìgbàgbé máa wà mélòó ni ẹ̀fà nti ka bi gadi maalifa o le jabi damir o bu damir kɔnɔ maalifa o le jabi lɛɛna o jabi sura ọ̀nà damir ta tún lè fi jẹ́ kí musulmanu léyìí jẹ́ maalifa ṣùgbọ́n maalifa tún bí ìṣàrọ̀ ẹ bá rí musulmanu léyìí wọ́n ní aza mujahid lápèjì nǹkan fọ́tẹ́rì ẹ̀ lórí aza mujahid ayé ni mo الفضاء عين المسند ليه عين المسند نعم وبعدين هذه هي مسكينة هذه مسكينة عين مسند ليه والمسند كم يعني فانتا عبدت هذا اسمه شعر على جام مسند ليه سابت لي في اسم الإشارة جام مسند إليه نكو أماني دي بتاكش وبي إشارة لذي فهم بقي أسرع في القرب والبعد أويس والسوط ìgbà míì ń bẹ a lè lo al-ishara kó wá ní musnadu ilayhi a lè fi yé pé ọ̀wọ̀ làkàyè òkú yé kò ni ẹni tí làákà yorùbá pé ń gbà mí ẹni tí làákà yorùbá pé àmọ́ fi ájọ́ ṣe mọ́sàdìlẹ̀ ẹni tí wọ́n rí pé jawal ni wà lọ́wọ́ mi ẹ wá sọ pé ahára jawal nítorí ní sọ pé tọ́ọ̀bá mọ̀ jawal náà ń pè tọ́ọ̀bá mọ̀ náà jawal ni akọ́kọ́ ọ̀gá tẹ̀sẹ̀ náà alẹ́kọ̀ọ́ ni àwọn àǹfààní mi ti máa ń tara ìfi ìsímọ̀lì ìṣára bẹ̀rẹ̀ jumla ni tàtàrífù musnad ilayhi bíi ìṣàrọ̀ ó lè jẹ́ wípé nítorí wípé al-musnad ilayhi tá ń bá sọ̀rọ̀ zufahamin basirin lákàrẹ̀ sábà níṣẹ́ lápèjúwe lọ́ba kọfẹ́ ìfẹ́ yìí fámìlì rẹ̀ òun àti lọ́ba kan ti jọ ń jà rẹ̀ ó wá pé lágbára tó ń àti ẹjọ́ ń jà yẹn kò máa ipò àwọn fámìlì tó wọ́n rẹ̀ kò yẹ kí a tọ́ tí ò bá yí ọ tọ́ bá mọ̀ wọn tó bí ẹ bá fọ́ tọ́ bá mọ ìran tèmi tọ́ mọ gbogbo tí wá wùláyíkà àbáyí fàájì ìní bí mi ilé yẹn ìdájọ́ màá ti yájọ́ rírò lè má mi ọ̀hún ìdájọ́ màá ti yájọ́ rírò jẹ̀ríhù ní faransidaku ló kọ́ nìyẹn ń jẹ́ kí jẹ̀ríhù jẹ̀ríhù jẹ̀ríhù ń bú ó ń bú bàbá rẹ̀ ó ń bú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó fi nínú táwọn alábàá máa ń kọ́ ìwà búra wọn ó ti wá bú ó ti wá bú wọn ni àlágbó tí wọn balẹ̀ jẹ̀ríhù lágbájá lágbájá lágbọ́dẹ́tọ̀ ń bú ọ̀rọ̀ yí ọ ní látàrí òfin ùlẹ́ẹ̀ka wà fi ùlẹ́ẹ̀ka bẹ̀rẹ̀ jùmùlà bẹ́ẹ̀ ùlẹ́ẹ̀ka àwọn tó yùn àbá ń àbàbá ṣe mí fàájì ní ẹbí ní fèlè ní. wọ́n náà bá ń wáwù bàbá tẹ̀lé ń bá ń wáwù wọn wá lu fámìlì tẹ̀ náà lu fámìlì tẹ̀ ẹnìkan tó bá dépò àwọn ọ̀rọ̀ tó wà mú wa. ìdájọ́ máa tì náà yá ìjọ̀rìrò lẹ́jà mìíràn ìdájọ́ máa tì náà. mọ́tò tí àti ẹ̀kẹ́ máa ń jòkó mu tí ń bì kan náà máa sọ̀rọ̀ abẹ́rẹ́ àìsẹ̀dá o kẹ́lẹ́mà tí àfàyè sọ fún ló bẹ̀rẹ̀ ni pé ò láyíkà àǹkálóní gbogbo ẹ̀ lọ́wọ́ mẹ́rin àǹkálóní àwọn ni mọ́sọ̀bì lẹ́yìn tí wọ́n mú bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́sọ̀bì lẹ́yìn bìbí fáhámi ń bà sí ó ti gbẹ́ni tó ń bá sọ̀rọ̀ sí kò fi ọ̀bádùn òun yìí padà wá dà gẹ́gẹ́ bí òwe nínú lágbáwá tó bá rẹ́ nìkan tí ń bọ̀ wọn sáré

أولئك آبائي وديني بهم فيهم إذا جمعتنا يا حبيب المجامع إذا جمعتنا يا حبيب وأوكي وأكثر بوكور لومه وأبوكور لك الله لكن أنا مو عندنا لو هو سعيد أنت من حبيب عارف ماذا لو حبيب ماذا سعيد قال gbogbo kẹ́lìmọ̀ tí wà lójúmọ̀ yìí lọ àwọn rẹ̀ kò láyé ká á bá ìpàdé ẹ̀ẹ́dẹ̀mẹ̀fẹ̀lẹ̀ ìrajà máa ti hàn yá sàárè dòlè màjá ní ọ̀rọ̀ ìrajà máa ń bẹ̀ wí àǹfààní tẹ́ni tó kọ ìyẹn bẹ́ẹ̀ ìbẹ̀ ni ó ti ka ẹni tí ń bá sọ̀rọ̀ sí bí fáámi ìgbà tí ń pé lákàyè pé tí lákàyè bá pọ̀ ní máa bọ́ àwọn bàbá ó wájú kí ìṣáàlà jẹ́ mọ́sọ́lì rẹ̀. bàbá ìsì ń bẹ nínú kéwú a lè fi ìṣáàlà káfí ṣe mọ́sọ́lì lẹ́yìn lè bàyáàrì kúrú bí mùtàkálàmì àjù ẹni tí ń sọ̀rọ̀ ń parí ìjìnà sí mi. mani hàzà sàáyì. ó hàzà sí ṣe mú sọ́dọ̀ rẹ̀ láti jẹ́ kó wọ́ kọ̀ rí ìbò pẹ̀lú sí tí bá ní gbá tó kí níbi tó bá ní bá ní ìṣàrọ̀ kìí ṣe ágádì káwó tí sí mú ọ̀gẹ́ni wò láyíká so ìgbàmí ìbẹ̀rẹ̀ tí láyíká bí gbogbo ìṣọ́lá bẹ̀rẹ̀ tí ó fórí sí ìfìrí kúrú bí láti jẹ́ kó lè pé tí ń sọ súnmọ́ bá ní hágá kàáyì ìfi hágá ṣe mọ́sánádù lẹ́yìn bẹ̀yẹn ìbàyá ní kúrú bí sàáyì bí bí kí ni mo fẹ́ gbọ́n lára sáríkà pé n tí n sọ nǹkan o ó jìnà ìgbà míì ti mẹ́ta bìbú ló jẹ́ ọmọkẹ́lẹ́ bẹ̀rẹ̀ a sì lè lo sáríkà nígbà míì kó má